بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته صواني الأزواج النوم يا عقيدة كالوه eléyìí tó ti pé àtúntà tẹ̀síwájú nù alimọ̀gbọ́mọ̀tò alàmìyà alimọ̀gbọ́mọ̀tò alàmìyà èyí tó jẹ́ ti imam ibn taymiyata rahimahullah ta'ala. المنظومة اللامية يعني لون يبي تيا قاري قلو لامو الإمام ابن تيمية رحمه الله تعالى ما بيبا بايني سيس سكستي وان الهجري تسديد تويلف سيستي ثري الميلادي nílùú kan tó ń pè ní Harran nínú fámìlì onímímọ́ bàbá Ibn Taymiyyah alágbèyẹ ẹsẹ lórí mọ́sàbí al-Hanbali ni tí bàbá yẹn jẹ́ عبد الحليم ابن تيمية يا رمام كان ست النعم بنت عبد الرحمن الحرانية nígbà tí ibùdó tèmi àkọ́kọ́ máa ṣe tọkọ fún dàgbà ọ̀n dàgbà sí inú ọ̀hárá nìyẹn náà lọ dàgbà sí nígbà tó tó ọmọ ọdún méje fámìlì rẹ̀ tráfù lọ sí ìlú tó ń pè ní Damascus nítorí ìkógunjàlú àwọn tó ń pè ní Tatar àwọn Tatar ọkọ̀gunjà ibi tó ń pè ní Habran ìyẹn ìlú wọn gangan nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn wáyé ní six sixty seven six sixty seven ìmájà gbàgbé pàṣẹ pé six sixty one òun náà bí afa ìgbà tó di pé fámìlì Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n dé Damascus alaikum assalam wa rahmatullahi wa barakatuh ah, bàbá rẹ̀ Abdulhalim bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ní al-Jami'i al-Amawi ah, nínú Dar hadith Ibn Taymiyyah wá sí kí ni wọ́n dàgbà ní Damascus lórí ìmáwá mímọ́ nínú apá kan náà àwọn òpìtàn àwọn dẹ̀ sọ wípé Ibn Taymiyyah akéwù lọ́dọ̀ àwọn olùkọ́ tí wọ́n lé ní two hundred tí wọ́n lé ní igba wọ́n kọ́ ìmọ̀ oríṣiríṣi lọ́dọ̀ wọn nínú mọ̀tọ́kọ́ lọ́dọ̀ wọn wọ́n kẹ́ bó làásì tún Kùránì inú mọ̀tọ́kọ́ lọ́dọ̀ àwọn alhadith ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àbíṣẹ́ inú mọ̀tọ́kọ́ lọ́dọ̀ àwọn alfiqh àgbọ́yẹ́sì inú mọ̀tọ́kọ́ lọ́dọ̀ àwọn ní al-lughatul arabiyya ah, wọ́n ní Ibn Taymiyyah rahimahullah ó ti bẹ̀rẹ̀ sí ní kọtíra láti gbà tí tí ń kọtíra tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ nígbà tó ti pé seventeen years seventeen years ọmọ ọdún mẹ́tàdínlógún lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú ní six eighty two ọbọ̀ sí ipò ibi tí bàbá rẹ̀ ti máa ń káwọn yẹn ń kí ogun ẹ̀gbọ́n lójú kò sí ibi tá a pè ní dárò hadithi asakariya sọ wọn ní ohun tó kẹfì tí òun ní pé ń káwọn yẹn ní tafsir al-Qur'an ní al-Jami' ó tún kọ́ ni lẹ́kọ̀ọ́ ní al-Madrasatul Hanbaliyya ní Damascus so eléyìí àwọn ni bàbá ní ká mẹ́nu bá ọ̀rọ̀ ìtàn ìbùn tẹ́míà rẹpẹtẹ ni so wọ́n sì ju ìbùn tẹ́míà sẹ́wọ̀n ju sẹ́wọ̀n ọ̀lẹ́wọ̀n láwọn kì sẹ́kan kì í sẹ́mìjì àkọ́kọ́ wáyé ní six ninety three ló hmm. tún dọdún mí náà ó tún di di seven oh five wọ́n ti ju seven gbọ́dọ̀ tún di seven oh seven wọ́n ti ju seven wọ́n á kàdá pẹ̀lú sára bí àwọn oníṣòfin. Ibn Taymiyyah Allah ta'ala àwọn ogun kan bá tó sojú rẹ̀ ogun àwọn magoli ní Sham wọn náà sì lórí pátápọ̀ nípa rẹ̀ báyìí pé òun náà kò gbàgbẹ́rẹ́ ah. ẹ̀rí pé ìyẹn lọ gbajúmọ̀ táwọn kan máa ń sọ yìí kí wọ́n sáré sí jihad ní Ibn Taymiyyah sí jihad ẹni tó jálá sẹ́ńgbà tó lájú sẹ́ńsákó nù nígbà tó gbúra àwọn ọ̀daràn yẹn ẹ̀rọ bí irú àwọn bandits ni wọ́n ti ń jà káàkiri abẹ́tí gẹ̀ẹ́tì tó aláṣẹṣẹ fẹsẹ̀ fẹ́ nìyẹn. Ibn Taymiyyah rahimahullah ta'ala pẹ̀lú àwọn díẹ̀ nínú àwọn àwọn tí wọ́n jọmọ kí wọ́n wà pẹ̀lú ẹ̀ wọ́n sì gbọ́ ti àwọn ọ̀daràn yẹn nìyẹn wọ́n ti rún wọ́n ti gbà títà wọ́n sì wọ́n sì bá lásìkò lẹ́yìn ní àwọn sẹ́tìmù sí mi àṣẹ rẹpẹtẹ kẹ́rì pa ní wọ́n pé seventeen years wọ́n ti ń kọ́ malẹ́kọ̀ọ́ wọ́n ti ń kọ́ tíra kódà àwọn kan sọ wípé tí a bá wo tíra àti alimọ́ọ̀mù tẹ́mi àkọ́ sí ọjọ́ orí tí wọ́n lò láyé nítorí pé wọ́n jáde láyé ní seven twenty eight seven twenty eight ẹni kejìlẹ sẹ́ẹ̀tì gbà mí mm. ẹ̀dẹ̀ wọn gbàgbé pa ni wọ́n bí wọn ní six sixty one six sixty one ẹ wá sọ pé six sixty one minus seven twenty eight kí ló fún wa ẹ àkọ́gbọ́dọ̀ tó bẹ̀ láéláé àkọ́gbọ́dọ̀ tó bẹ̀ láéláé. Mm-hmm màá sì yín ní òsè dáadáa tó thirty nine plus twenty eight lọ́gbọ́dọ̀ jẹ́ thirty nine plus twenty eight sixty three sixty seven years òun ni gbogbo ọjọ́ orí wọn jẹ́ wọn á ní dúkìá àwọn ti pọ̀ tó ìyẹn tàbá ní ká sọ̀rọ̀ pé ìdùnnú tí náà bẹ̀rẹ̀ sí ní kọtíra láti jọ tó ti fi wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ báyìí ń jọ gbé kó nu ẹ̀jẹ̀ ajá wípé lójoojúmọ́ ń kọ́ ya àdúgbò sẹ́kọ̀ọ́ tó ètò lè fi kíni ayélujára ní lágbọ̀rọ̀ ni òtí di kọ̀ọ̀kan ní nǹkan láti jọ tí wọ́n ti di tó kéwàá ìwẹ̀ ní títí àyàn pọ̀ jù. àwọn ìlú ta ló sì pọ̀ ọ́ àrínú ẹ̀ ní o nínú ẹ̀ náà ni majmu'ul fatawa kìtàbùn kabir wọ́n kọ lọ́tọ̀ wọ́n kà lọ́tọ̀ wọ́n kọ lọ́tọ̀ wọ́n ràdíìsì lọ́tọ̀ wọ́n kọ sùn lọ́tọ̀ kíní kan ọ̀rọ̀ fẹ́sàfà wọn kọ lọ́tọ̀ gbogbo ẹ̀ pátá wọn lọ́tọ̀. ká tó ṣe sọ àwọn tí ìrẹ̀lẹ̀ kọ̀ọ̀kan kìtàbù tọ̀hárọ̀ kìtàbù sọ̀lá lórí pé mùjáládì kọ̀ọ̀kan ni wọ́n. ẹ̀wọ̀n tí wọ́n jáde láyé wọ́n tún kọ́ ọ̀gọ̀rọ̀ kí ó ti àlàáfà tó fi kọ́ yìí àlìjàwùzí àti wọ́n ké nínú àwọn ọmọ tètè lọ́dọ̀ wọn nínú àwọn ọmọ pé wọ́n ní ibùn kúyí nínú àwọn pé wọ́n ní ibùn kẹfíọ̀ àwọn mìíràn tó wà tó gbajúmọ̀ bẹ́ẹ̀ ìgbọ́n tó lázámọ̀ wọn tó sì pẹ́ lọ́dọ̀ wọn di ibùn kọ́ yìí yà nineteen years eh, ibùn kẹfíọ̀ bí seven years àbí kanáà làwọn ló pẹ̀lú wọn. ọlọ́run kọ́ wa ní kí àfà wa nínú àwọn orin àkídà àwọn tó wá kọ òun ni a fẹ́ yẹ̀wò níṣẹ́ so èyí tó wá ní kí ni èyí tó ń pè ní kámìlù dáhùn kámìlù ní mùtàfà èlò mùtàfà èlò mùtàfà èlò mùtàfà èlò mùtàfà èlò mùtàfà èlò.

nípa kí ni ìlànà mi wá àkéèdà tí kí ni àdìọ́kàn mi rọ̀zíkọ̀ lè hódà kọ́lọ̀n kó bá ń fi mọ̀nà kẹ́ mọ́n yẹ́sì àlùlé ìhìdà àyàtì ẹni tó ṣe pé béèrè tí ń béèrè nítorí kó lè mọ̀nà òun ní fi ń béèrè. اسمع كلام محقق في قوله لا ينصني عنه ولا يتبدل اسمع كلام محقق في قوله لا ينصني عنه ولا يتبدل قل اسمع كلام محقق gbọ́ọ̀rọ̀ ẹni tí ń fi ìdí òtítọ́ múlẹ̀ fi kọ́ọ̀lì yìí nínú ọ̀rọ̀ rẹ̀ láyé ń ánìhù kò lè tó ṣe pé kò lè sẹ́rí kúrò níbẹ̀ wọ̀lá kò lè sẹ́rí kúrò níbi òtítọ́ ní wọ̀lá yẹn tàbá gálò kò sì ní pààrọ̀ gbogbo yẹn sí nǹkan mi. حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل. قل حب الصحابة بتاع كوكو بينيا. kìnnìún tó yẹ kó jẹ́ àjọkẹ́ wa sáwọn sàbẹ̀ anábì sallallahu alaihi wasallam radiyallahu anhum nítorí pàṣẹ àdédé mẹ́sì àfi nípasẹ̀ wọn tó ráwọn ni wọ́n kéwọ́ lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam hubu sahabati mílíkì àwọn sàábé fúlì hìm gbogbo wọn láì ní fi yàtọ̀ sí pé ọ̀kan ní fámílì ànẹ́bí ọ̀kan ní ṣe fámílì ànẹ́bí ní ẹ̀ bá ti sùn pọ̀kan ah, ní fámílì ànẹ́bí ó jọ rán fídọ̀ ni ìgbóhùn nìkan lọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn kan ní wọ́n ṣe fámílì ànẹ́bí ó dínà síbà nìyẹn nígbà àwọn òfẹ́ táwọn fámílì ànẹ́bí tàgbà ìsìláàmù tó ti ń sàbẹ̀ kíkẹ́rẹ̀ gbogbo àwọn sàbẹ̀ kò lè hìn yẹ́yẹ́ gbogbo wọn yẹ́yẹ́ lè má fi hàbọ̀ ìyẹn ní ìlànà tèmi wọ́n máa wá gbàjọ lẹ́kùn bá bí há àtàwà sálò ìnífẹ̀ àwọn alásùnmọ̀ ànábì tí wọ́n gba ìsìláàmù yẹn bí há àtàwà sálò pẹ̀lú ẹ̀ mo fi ń sàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ó fi ẹ̀ pé nù kọ́tí ẹ̀ lè fi súnmọ́ ọlọ́run téèyàn fi dẹni ọlọ́run wọn ni kéèyàn fẹ́ràn fámìlì ànẹ́bí ìyẹn lè fi ṣàtẹ̀kùn sọ́lọ́run láti fi béèrè dáadáa lọ́dọ̀ lọ́wọ́. wọ́n lè kọ́ lè hím kọ́dírùn lóhùn tá a pẹ̀ ọ́n kùmí hùm àfọ̀bálù. wọ́n lè kọ́ lè hím kọ́dírùn wọ̀fọ́n lóhùn tá a pẹ̀ ọ́n kùmí olùwọ̀lùkúlì hìm gbogbo àwọn sàábẹ̀ yẹn ní bẹ fún ọdírúnná iyì wọ̀fádìlò àtọ́lá sáàtẹ̀ èyí tó hàn làákín nàmọ́ sìdíkù àmọ́ bákan sìdíkù minhum nínú àwọn sàábẹ̀ àfùdọ́lù àfùdọ́lù minhum òun ló fi ń lọ́lá ju gbogbo wọn lọ. وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم لمنزل وأقول في القرآن ما جاءت به آياته فهو لكريم لمنزل ó ní wàá kúlù èmi ò tún wá èmi á tún sọ fílí kùránì nípa àlùkùránì mọ já àtibì yí àyà tó ìwọ̀n táyà rẹ̀ bá mú wá ní màwí. àwọ̀ àlìkẹ́rìmù àlùkùránì yẹn lálákọ́lé àlìmọ̀nzálù tá a sọ kalẹ̀ ntọ́ bá wà nù rẹ̀ lèmi á máa sọ. So وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول قل وأقول إن يوتما قال الله جل جلاله ọlọ́run ń sọ̀rọ̀ ọlọ́run tó ṣe pé títóbi rẹ̀ tóbi kọ́lá ọ̀sọ́ àsọlọ́run a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ó ṣe wí ni wàlí mustapha lẹ́hàdì àti wàlí mustapha afinimọ̀nẹ́ni máa tún kìdí ẹ̀ múlẹ̀ wọ̀lá àtà àwálù kí ni máa rọ̀tùmọ̀ yẹn bẹ́rẹ́ tí máa wá wọn àwáwí kan wọ̀jẹ̀mí ẹ̀rùn ẹ̀ yá ti ṣe fàá omi ìrù ha. حقا كما نقل الطراز الأول وجميع آيات الصفات منها حقا كما نقل الطراز الأول قل وجميع آيات الصفات gbogbo àwọn àyà tó wá tó ròyìn ọlọ́run bóyá sìfá àsìfá tó zàtìyà ìròyìn pàápàá bí ọlọ́run lójú ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní ojúgun onígìgísẹ̀ gbogbo àwọn àyàtò sífáàtò àyàtọ̀ wá nípa ìròyìn ọlọ́run ọba ọlọ́run níwájú hmm. bóyá sífáàtò àlùfẹ́ ìléyà ìròyìn iṣẹ́ dábẹ́ fi ròyìn ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ yín ni ọlọ́run sọ̀kalẹ̀ sí sẹ́mi ayé ọ̀já àrọ̀bùkà ọlọ́run dé tí ọmọ ìyá tí ọjọ́ tí ọ wà sípàtò ètìyáàlì àlákọ̀ ọlọ́run sẹ̀dá kàtàbà ẹ̀dígẹ́sì ìmọ̀ kàlẹ́ tòbí ẹ̀dì ọlọ́run kọ́ àtàbà lọ́hùn àgọ́lẹ̀ ìbànú mọ̀lẹ́ tó rí bẹ́ẹ̀ àwọn eh, jẹ̀mí sífáàtì àyàtì sífáàtì gbogbo àwọn àyà tó ròyìn ọlọ́run omi rù á èmi ọ̀ máa mú gbogbo ẹ̀rìn akọ́nà lódodo kàmọ́ nẹ̀kọ́lá tìrọ́zù àlẹ́ àwálù gẹ́gẹ́ bí àtìrọ́zù àwálù wọ́n ti dàá àtìrọ́sù awọ̀l àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ tí wọ́n ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ àwọn tó wà lórí ìlànà àkọ́kọ́ ni tí wọ́n ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ tí wọ́n máa lọ ìròyìn ni tí wọ́n máa yí lọ́rùn. bí mi yóò ṣe máa mú lọ nìyẹn wà á rọ̀dù bẹ́tẹ̀ ha ìlànà kọ́ọ̀lì ha wà á súnú ha àǹkọ̀lì máa yóò tàkàyà lóhùn. وأرد عمسنا إلى نقلنا وأصونها عن كل ما تخيل في سادة سبي قاف يعني هنا جاء الله وأرد عهدتها إلى نقالها وأصونها عن كل ما يتخيل wọ́n ní wa àrùdù ìyọ́ da padà ọ̀hún dáta ha ìhun táwọn ìròyìn nígbà sábà tá a mọ̀ mọ̀ ròyìn ọlọ́wọ́ ọba yẹn ìlànà kọ́ọ̀lì ha lọ sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n dáadáa kọ́ rẹ̀ bí wọ́n ṣe bẹ́ẹ̀ lèmi ó sì bẹ̀ ní máa dá padà sí wá àsúnù ha màá wá sọ gbogbo àwọn ròyìn rìn wọn kó lè máa yọ tàkà ìyálò kúrò ní gbogbo ohun tí yẹn lè máa yàwòrán rẹ̀ sọpọlọ ṣàgẹ́n bàbá ti lọ́rùn lọ́wọ́ ajá tó kọ́ rẹ̀ tóbi tó báyìí wà àrùtù màá dá padà ọ̀hún ṣẹṣẹ ha ẹ́ nǹkan tá a mọ̀ nínú ròyìn rìn tá a ti bá sábà ń bẹ̀ ìlànà kọ́ ha sọ́dọ̀ àwọn ẹni tó dàdà kọ́ tí wọ́n gbé wá fún wa bí wọ́n ṣe gbé wá gbogbo ìgbà tí màá sọ̀rọ̀ máa lọ fọ̀rọ̀ yẹn tì wọ́n tí wọ́n ní ìtòmọ̀tẹ́lẹ̀ yìí tó ní wọ́n ní nǹkan báyìí wọ́n ní ká tó báyìí wọ́n ní ká wí báyìí a gbọ́dọ̀ yí ká wí báyìí. wọ́n asúlù àbá wa sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ni à ń kó lè máa yọta ìyálò kúrò ní gbogbo nǹkan tí a máa yàwòrán rẹ̀ sí làkàyè. وإذا استدل يقول قال لأختلوا روحا لمن القرآن وإذا استدل يقول قال لأختلوا قبحا أبو وما جتي لمن نبذ القرآن قرآن أن يعني تجو قرآن وراءه أجو سيره wàhídà tàdálà tọ́ba afẹ́ mẹ́rin wá yẹ̀kú ló kọ́lá àtọ́lù yóò sọ pé lórí nǹkan tí wọ́n pè ní àtọ́lù sọ̀nkẹ́ báyìí wọ́n yẹ kó sọ pé kọ́lá lọ kò ní wí o olórin wí báyìí ni wọ́n máa wí ń tẹ̀ kábúrò máa jẹ́ tó ń tà wọ́n afáàtú fẹ́ bọ́ sínú àfíìdá mi òun ni àfíìdá tó ní í ṣe pẹ̀lú ọlọ́run náà ni mọ̀mí ní ọ̀rọ̀ ọlọ́run o wọ́n lè mọ òmìnú náà yàrá òun náà وإلى السماء بغير كيف ينزلا والمفسدون يرون حق ربهم وإلى السماء بغير كيف ينزلا قل والمؤمنون أعوني بقول دودو يرون ربهم حقا موري لدى ولو وإلى السماء àti kọ́ lọ́wọ́ wa ó tún padà síbi ìròyìn ọlọ́run ilà sàmáì nìgéèrè káyífì yẹnzílù ọlọ́run ọba yẹnzílù ilà sàmáì bí máa ń sọ kalẹ̀ lọ sámà nìgéèrè káyífì láì ní sọ pé ọlọ́run lu àkàbà tí ò ní bó ní sọ̀kalẹ̀ yẹn ṣe rí á fi díẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ wá òkè rúrò bí mízàdì wà lẹ́kọ̀ọ́ òbí lẹ́rìí àrìjọ́ bí àná ní mìíní hóre yánà àní hánì wọn. òfin òbí mi sáni wà láàbùdí lẹ́bí àbùdó fi àlè mìíní hóre yánà àní hánì. olùwà òkèrú èmi ò fi díẹ̀ múlẹ̀ wípé bèlèmí zánì òsùn ń tí wọ́n fi wọ̀nyàn àti sẹ́tẹ̀ yẹn ṣe. ẹ̀yin ọba yìí ti tàjẹ́ bá tẹ̀sùn ọ̀ àbóhùn gẹ̀ẹ́ lọ́tẹ̀sùn nípa kọjẹ́ ní eré yóò jèrè wà òkèlù màá fi díẹ̀ múlẹ̀ bìlìmì ìzáni pẹ̀lú òṣùwọ̀n wọ̀lẹ̀ háóbì pé òṣùwọ̀n yẹn máa wọ́n gbé wájú ọ̀gbìn dàlùkà yá máa wọ́n gbé kalẹ̀ jọ yẹn wọ̀lẹ̀ háóbì àti àbàtà àlẹ́bí àbàtà tó ṣe pé ànábì lónìí sallallahu alaihi táwọn oníṣúná máa mú nínú ẹ̀ àkọ́kọ́ funfun ju wàrà lọ ó dùn jọyìn lọ ẹni ọba mú bẹ́ẹ̀ kan gbogbo òṣùgbọ́ ẹmọ́láyé ìgbà rẹ̀ òǹkà ara wọrí alẹ́ bí àbàtà tó ti pé arújú mò ń rẹ̀kàn bí ẹnì mí ní orí yan ẹnì halo mí ní orí yan kí mi lè mu nínú rẹ̀ rí yan láti fi pẹ̀lẹ́ wa òkè rò máa fi rinlẹ̀ lílí mi ìzá ni oṣù wọn wọn ṣáwọ́ tàtàfàtà alẹ́ bí tó ti pé arújú mò ń rẹ̀kàn. لأني أنهل منه رجعا كم لي منينو لأني توفي تنبه وكذا الصراط يمد فوق جهنم فموحد ناج وآخر مهمل وكذا الصراط يمد فوق جهنم wọn ni wọ́n sẹ́ta sírọ́ọ̀tù nínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ wọn ni afárá sírátì tá a sọ yìí pé ó ti rìn jùrún lọ ó mú jẹnu dà lọ ìsàlẹ̀ rẹ̀ nàìjà nẹ́mọ̀ lọ́wọ́ àbẹ̀ bẹ́ẹ̀ náà ni afárá sírátì tó ti pé yòmọ́ jù wọ́n tẹ fáwọ́kọ̀ jàhánámì sókè nàìjà nẹ́mọ̀ fọmùwá ìdún méje ẹni tó bá sọ lọ́wọ́ ọba lọ́kàn láyé lọ́la wà á kárò mọ̀hùmálò ẹni tó wọ̀ sọ lọ́wọ́ lọ́kàn kọ́ mọ̀hùmálò á júlẹ̀ sínú kòtò náà já nẹ́mọ̀ tí ń bẹ lábẹ́ afárasì láti ìnìní apá ti ti bẹ́ẹ̀. wọ́n náà rùn yẹn láha ṣàkíyàn bí hẹ̀kìmọ̀tì ọ̀kadà tàbí yóò ìlàlẹ̀ jìnnà nísàyàdẹ̀ والنار لا تستقيم بحكمة وقد تستقيم إلى البناء قل والنار إنا يسلاها الشقي olórí ibú ọwọ́ inú ẹ̀ bí hekima ti ń ẹlọ́gbọ́n ọlọ́run ọba tó ti pín kó máa sórí ibú ń tiẹ̀ kádàrá ní jẹ́rẹ̀ bí hekima ọlọ́gbọ́n ọlọ́run tó pé lórí ẹ̀ wọ́kàdà tàkíyù bẹ́ẹ̀ náà ni olùpayọ̀ ọlọ́wọ́n ọba sáyẹ̀dì fúlò ìlàlìtì náà nì wọ́n wà lùjánà ń tiẹ̀. wọ́n lè kọ́ lè háyé ní àfihàn fi ìkọ́bùrì hì àmàlà ń yọ̀kọ̀ rìnnú hùnà káwà yóò sálẹ̀ o. wọ́n lè kọ́ lè háyé ní àfihàn fi ìkọ́bùrì hì àmàlà ó lè wà kó lé hayè gbogbo ẹni tó jẹ́ àlàyé ákèlé ń torí rẹ̀ pé ṣé kọ́búrì yìí nínú sàárè rẹ̀ amálóhùn ìfẹ́kàn bẹ́ẹ̀ tó ṣe yòókọ̀ rínú hóhù náà kà tí ó máa bá rẹ̀ nínú sàárè wọ́n yóò sí àlù wọ́n á tún béèrè lọ́wọ́ rẹ̀ nínú sàárè. هذا اعتقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل هذا اعتقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل إيه، هذا اعتقاد الشافعي eléyìí láti ọkàn alimami shafi'i rahimahullahu wa maliki eh, àjọkàn imam maliki lè rahimahullahu wa abi hanifata rahimahullahu àjọkàn abu hanifa lélẹyìí thumma ahamada lẹ́yìn náà ni alimami ahmed rahimahullahu yòǹkọlù wọ́n gbé ìgbàwá rẹ̀ yẹn ni pé àdá kọ lọ́dọ̀ tí wọ́n á gbé wá látọ̀dọ̀ wọn ká nẹ́kìlò nẹ́kìlò ká gbé nǹkan láti bì kan bọ́ bì kan ṣé ipa dàdà kọ rẹ̀ látọ̀dọ̀ gbogbo àwọn ẹni nì. fàyínà tàbá tàṣẹ́bì làwọn fọ́ọ̀mù àfàkùn fàyínà mọ́tàdà àtàfàmà àlàyé kàmù àwálò. فإن اتبعت سبيلهم فموفقون وإن ابتغيت فما عليك محرم wọ́n ní wàá ní ìtẹ̀wé àjà sẹ́bi ìlàhùn ọba tẹ̀lójú ọ̀nà wọn fọ́ọ̀mù wà fákùn ó ti dẹni tá a fi ṣe kóńgẹ́ dáadáa nìyẹn wàá ní bùtàdá àjà tọ́ba dàda dálẹ̀ tó sì pé ọ́pọ́sìtì súnà ńlọ ń ṣe tó yàtọ̀ sáde ọkàn káàkà yìí. fẹ́mà aláìtẹ́mọ̀ àwùwálò ọ̀ ní nǹkan tó gbára lé kò sí fọmọ àwùwálò ìwọ̀n ta lè farati ọkàn ṣe é fúnra ara rẹ ni ló fi yapa lànà àwọn ènìyàn ló fi wí nǹkan mi ò lẹ́rìí ẹ̀rọ táwọn kan máa ń sọ ẹ̀ ṣẹ́ lẹ́rìí ẹ̀ lẹ́rìí lórí ẹ̀ fọmọ àlẹ́ ìtàwọn àwùwálò ò ní nǹkan tá a lè fara tì tó fi ṣe tòwáyà pé ìrànlẹ́ mọ̀nsúmọ̀ yìí bó ṣe kéré tó ìtumọ̀ ẹ̀ka náà kó ṣe pé kọ́ wà náà nǹkan tó yàn hà ìbọ̀rọ̀ àkúndà tí wọ́n kàn máa fi tí wọ́n máa ṣe tàrídìdù rẹ̀ àwítórí àwítórí èyí ó sì máa ṣe ṣèṣìdáwòrò ìyá ni màá níyà àwọn ìtumọ̀ tó wà náà èèyàn máa pè wá tòsí ọ̀dà pọ̀ láti ẹ̀sìn fi de díẹ̀ nínú àbí kókó nínú àwọn àfihàn sọ̀làf àríkìtà bá wò àkídà mélòó wọn náà gbà tó láti gbọ́dọ̀ lè sáwọn sàhábà àbẹ́kọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀án ọ̀rọ̀ sifat tó yẹ kó náà ní máa ń dá wà lálẹ́ hmm. ọ̀rọ̀ sifat àti mọ́ṣálá ọjọ́ gbìndà kìyàmù hmm. rírí ọlọ́run òṣùwọ̀n àbàtà afárásìrátì iná àlùjánà àwọn nǹkan tó tó rò pọ̀ mọ́jọ́ gbìndà kìyàmù òun náà ni naim ìkọ́bọ̀ wọ́n á záàdì àárẹ̀ kúkẹ́ ni wọ́n padà parí rẹ̀ sí ọlọ́nkọ́ bá ní pẹ́ àlàálá mọ́tò gbòmìtì ẹ̀mí yá. رحمه الله رحمة واسعة سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت استغفرك واتوب إليك